gbẹ bárò tìṣẹ́ tìyà tó bá pa ẹran nínú igbó kò ní tu irun ara rẹ̀ á jẹ́ tẹ̀gùntẹ̀gùn tí ènìyàn bá ro dídùn ìfọ̀n á hanra jù ní egungun lọ gbogbo ìrìn àjò ẹ̀dá kò ní ṣàìkàn fún kòtò àti gègèlè ìgbà ọlọ́bí òréré ayé ò ní rú geere bí ọ̀pá ẹ̀kọ́. rántí ọmọ ẹni tó ń ṣe o wá rántí bó ṣe filé sí o torí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin boys of nowadays dreamer ni ẹ máa ń dream ni mo bó ṣe wá rí yìí sí àmọ́ àti ibì kan bẹ̀rẹ̀ ní o àmọ́ má kàn ju o mo ti béèyàn méjì sí mẹ́ta kan sọ̀rọ̀ pé kán bá mi pé wáṣẹ́ mo mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ tó wà yìí ní ìdí tó bá ṣiṣẹ́ ìwọ náà lè tún owó jọ láti fi lè máa lọ ka ìwé tó fẹ́ kà á mi ò ní o mú kọ́bọ̀ wá o mi ìpínwó lọ́wọ́ ẹ o mi ò torí pé yàrá tí mo ní kó máa gbé kó máa sanwó ẹ o ọ̀fẹ́ nígbàlà gbogbo àwọn torí tó bá lọ kó bóyá ẹ àyàn báwọn eléyìí ní amẹ́ríkà náà ń gbé iṣẹ́ ọwọ́ ẹlòmíì ò dáa o ẹlòmíì ò dẹ̀ ní sọ iṣẹ́ tó ń ṣe kò ní sọ fún ẹ torí àti èèyàn bá dé ìlú nílùú èèyàn máa ń sọ̀rọ̀ ẹnu ní o kó tó rí rẹ̀ kọ́kọ́ sọ̀rọ̀ ẹnu kó tó rẹ̀ o mo dẹ̀ wọ́n pàwọn tí mo bá sọ̀rọ̀ kó bá mi bẹ́ẹ̀ wáṣẹ́ ṣé tó bá ti bẹ́ẹ̀ rí má kórìíra má ṣe gbéraga ju pé ò lè ṣiṣẹ́ kan ṣẹ́kan ló lè ṣe àwọn bí mo ṣe wò lamẹ́ríkà yìí táyà ló ń bá wọn ṣe ó dẹ̀ rówó ojúmọ́ àwọn mi ò bá wọn flood road eh, ẹrù nínú nínú kọ̀ńténà ó dẹ̀ rówó gbó ọmọ àrùn lẹ́nìkan la yorùbá ibi gbogbo ló gba lágbára kọ́kọ́ ṣiṣẹ́ tó bá tiẹ̀ ń ṣiṣẹ́ tẹ̀sùn kékeré kan bá wọlé títí tí wọn náà fi réyàn tó máa ṣèwé fún ẹ nígbà mélòó. mi ì dẹ̀fẹ́ jọ̀wọ́ kó máa sọ pé ẹ bóyá òwà lé má jẹ́ kí n gbọ́ o. àwọn tó bá bẹ̀rẹ̀ ríṣẹ́ tó bá jẹ mọ́ṣá alẹ́ o lè lọ ṣe. jẹ́ bó ṣe jẹ́. àǹtí fúnlẹ̀ ó ti sún mi kí ni fẹ́ ṣe fún mo ti pè títí títí títí mi ò gẹ́tẹ̀ gbogbo àwọn èèyàn tí mo mọ̀ ọ́ mọ̀ ni mo ti pè àwọn náà láwọn ò àbí nígbà téèyàn ló fẹ́ gba twenty eight thousand five hundred tí mo fún ẹ ní twenty thousand nínú ẹ pé tó bá parí iṣẹ́ máa fún ẹ ní balance eight thousand five àti balance o àti eh, deposit o kí n má tiẹ̀ wẹ̀ tí wàá gbé fóònù ara kò pé kọ́ mi mọ́ ó dẹ̀ ti gba twenty thousand dollars. ó ti gbà á. <sighs> wẹ̀ẹ́ débọ̀lá tó lè máa sọ fún ẹni wípé ìdúró sí bẹ̀rẹ̀ sí i ní kíákíá báyìí lákòókò gbogbo ọ̀kọ́ lọ wáyé jẹ́ǹtì mi láti tètè gba kọ̀ǹtínà yẹn jáde ṣé o pé in two weeks àti kọ̀ǹtínà bá wà bẹ́ẹ̀ o máa wọ dẹ́mọ́rẹ́jì ni ọ̀dọ̀ wọn pé dẹ́mọ́rẹ́jì tá à ń sọ yàrá dá owó tún nìyẹn ó láti tètè wá ẹlòmíì kó bẹ́ẹ̀ gbà jáde yes. we're talking about thirty thousand dollars. yes kò mo ti fẹ́ rí. mi ò gbọ́ ọkọ̀ délé dání mọ́ báyìí pọ̀. máa rí bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ mo mọ̀ pọ́lọ́ tó ń bàṣírí ẹ̀ lọ́wọ́ máa bàṣírí ẹ̀ o mi ìwà nífẹ̀ẹ́ kò torí ẹ̀ kò wá kó ìrònú yẹn sẹ́mi ju bó ṣe yẹ lọ ṣáàjà máa gbàdúrà ìyanu ọlọ́run àṣẹ báwo ni ti thanksgiving mo pé thanksgiving sì kú bíi three days now kẹwọn ló lè wá ṣeré fún wa báwo ni because aláti lọ fún thanksgiving mo pé mi ò fi ìjẹ́tijọ́ ẹ̀ ṣeré èmi ò ṣiṣẹ́ ẹjọ́ ẹ̀ o mo láti lọ gbọ́ gbogbo òtútù nù ni ó yẹ gbogbo ojú ẹni máa gbé wájú pé wọn báwo ló ṣe rí sí. ṣé pati ló kàn mí kàn sí ni. ara inú ni gbogbo ẹ gbogbo ah, àwọn omi tó lòun ti máa ṣe yánu a lè lọ pati sí kàrá lárúdà lẹ́kọ̀ọ́ kan lọ́rọ̀ rẹ̀ kó sọ pé kéékì ní ìṣòro wa ara ẹ ní gbogbo ẹ. mo lẹ́sà forget. kèlé fún mi mo ti bá ẹ sanwó tiẹ̀ pẹ̀lú mi náà àti fún bí mò ń lọlé màmá rẹ yín létà. Débọ́lá, kí ló dé? Take it easy now. Eh? Wọ ìrònú òṣè a wà yìí pẹ̀lú gbogbo òtútù àfara gbà. Àwọn ọ̀fẹ́ ilé abájọ ta fi ń pàrònú ara wa rẹ o. Tàbá lọ patí jọmọ̀ gbogbo dáńsíá gbogbo ijó jọmọ̀ gbogbo fàájì yàrá yìí. Lọ́jà kàtí ẹ̀rọ tí gbọ́ bóyá à ń ṣe wàhálà. Gbogbo ta fi ń múra wa tún sọ kíní wọ́n ní kó lọ wá ọkùnrin kan wà lódìdí amẹ́ríkà ò lọ́kọ ò lálẹ́ ọkàn gbé gbogbo bọ́ọ̀dì sórí ara ẹnì kan ṣoṣo wọ́n láti wá ìyàwó tó yẹ máa jíròrò tá máa gbòòrò ara yín sára náà. all right rí yín later. dèbọ́lá ní sùúrù àní tẹ̀lé gbọ́ tẹ̀lé náà kó fi sínú mọ́tò. a ní mi ò fẹ́. ah dèbọ́lá. ó kàn láàkì. ó parọ́ ni wọ́n máa lọ pa sí yẹn kò lọ́wọ́ etí ó máa lọ. 我这个牛皮，我这发睡觉 wà nírú situation tí mi ò ní ríyàn kan láti help mi. Débọ́lá kò lè bẹ́ẹ̀. Kì í ṣe gbogbo yóò nice, kì í ṣe gbogbo yóò lẹ́wà, ibẹ̀ ò burú. ti yẹ mo ti kọ́ tí mo kọ́kọ́ fẹ́ kó mọ̀ ní wípé ó mọ gbogbo wa pátá. Bá ṣe ń gba paycheck nílùú yìí, ó ní púkẹ́ tó ń kálukú ń fèsì. Ọmọ púpọ̀ náà làjọ sọ wípé àjò ò lè dàbí ilé. Tá a bá rántí pa wàá lù yìí, ká máa ṣe nǹkan kan sílùú wa ká lè dé bá. Sọ oníkálukú náà ló mọ bó ṣe ń ṣe tó yẹ pé ó yí gbogbo ẹ̀ mọ́ra wọn. Ah! àǹtí bá bí pọ̀ ní máa pọ́pọ̀ anybody rí ni mo sọ kán gbé aṣọ òfò kan wá bá mi kán ní kí n wá ra pàtí àbí kéèyàn kọ́ rò pé òun need help kó wá lọ sí mi pé mo máa ṣe ah! Ah! ẹni máa gbọ́ ìyá láyà ọ̀rọ̀ lẹ́nu mi o a máa bára wa dáṣọ one thousand dollars a máa raṣọ five hundred four hundred gèlè three hundred gèlè lásán kọ́ help mi mi ní kọ́ fún mi kọ́ yá mi ní owó kí n fi ṣe nǹkan tó important ni mi ò rí èèyàn kan tó lè help me. ah tán bá bípọ̀ rẹ̀ máa kọ́kọ́ ẹni bọ́dì rẹ̀ ni mo sọ kọ́ bá ṣòfò wá bá nìkan ló yá pàtì mi ò lè sọ o. Eh, Débọ́lá Débọ́lá wọ́n ní òkú kí wọ́n ru káwà rúru agídí ò máa ṣe é ń mọ gbogbo nǹkan tó sọ kalẹ̀ o nígbà tó bẹ̀rẹ̀ sí sọ pé àtìyálá yẹ nígbọdẹ àti kíníkan kíníkan wà mo mọ ọ̀rọ̀ mi ń ṣọmọláyé lọ mẹ́sì wá but àgbà máa ń gbà ní bóyá wá sọ kankan fún Adébọ́lá nígbà tó ń sọ bẹ́ẹ̀ ṣé òun mọ kọ́ndíṣọ́ tèmi náà wà fọ̀ náà ṣáà mọ fúnjẹ́ tó wà wájú èmi náà tí mò ń ṣe ṣé ó burú jù sí bá níbi ẹ̀rọ kan náà àbí gbọ́tẹ̀gẹ́ ten thousand naira tí bá kọ́ fẹ́ pé Débọ́lá tó wà lọ́wọ́ mi rẹ̀ ṣé ó burú jù ni mo mọ right mi mo mẹ̀tọ́ mi and let me tell you something tí nǹkan báyìí bá ṣẹlẹ̀ àdúrà lèèyàn ń gbà ó kò ń ṣe ìbínú o àìtí ìmẹ́ni tó ti ní tó ti ní nǹkan tó fẹ́ ṣe lẹ́mìí fún ẹ for now má má má tẹ̀ tí take her eye more than this ah, now. mo retí yàrá yẹ mi tán máa bíire tó máa gbọ́rọ̀ pàtí wá bá mi. wẹ́ẹ́ débọ́lá mo fẹ́ kó mọ̀ pé gidi ò ṣe ṣá. èmi ò lágídí ṣe. ó lágídí àdúrà mo ní kó máa gbà kí n ṣe agídí. you sọ fún ẹ kó fi àjẹrà ẹ wá security. ojoojúmọ́ wa ni kí pick up ní bus stop ó jẹ́ kí n jẹ́ kó mọ̀ mẹ́mí lọ́wọ́ máa gbé ẹ lójoojúmọ́ o mo sọ fún ẹ pé kó wá kó wá bá mi roll ó ní ó ní òmọ ò níwè ò mọ wè. ẹni àwòjáre wo bóyá pé bóyá mi náà láìkẹ bọ ẹ̀rù ló ń bà mí náà ẹ̀rù ń bà mí. àpọ̀ yìí kí ba ẹ ibi tó bá lọ sí ń bọ́ ọmọkùnrin náà at your age you know ẹni tó bá mọ owó ẹ̀ ló ní ìwé náà you know ọmọ mo ti bá bàbá aláyé sọ̀rọ̀ the don at the top wọ́n lè kí n sọ wọ́n jẹ́ kí n jẹ́ kí n mọ̀ pé tí rẹ́ẹ̀dì kí n mú ẹ wá so are you down. let me just think about this first right now i just have to see. sọ́jí náà ọmọ nàìjíríà ní ẹ̀ náà àwọn mága ti sanwó tipẹ́tipẹ́ ti sanwó ìlú yìí ọmọ if you don't know your way you will never have the way sọ́jí. So, dé sí ọ̀nà àwọn arúgbó ló dé sí wọn ò dẹ̀ fọ̀nà ọ̀nà àwọn ọ̀nà iṣẹ́ lọ́ fi hàn so wọ́n kàn ń pa ara búlẹ̀tì kiri gbogbo òlu ojoojúmọ́ mo lọ gbé ní bus stop ìdẹ̀lẹ́ sọ pé mi ò ráyè yẹn mọ́ so bàtẹ́ ìdẹ̀lẹ́ sọ pé tí n bá mu wá. joko ẹ kí lorúkọ ẹ náà àdúgbò ibo gbélé kókó tó dìpọ̀ dèrò lẹ̀ yìí jókòó jókòó jókòó jókòó jókòó Ìkòròdú mọ́kàn bí tẹ́lẹ̀sì àti tó lọ sákà. Àbájọ. Kò ṣáàṣì bàbá. Kásẹ̀ pé bí irú ìsàlẹ̀ Èkó àgàràwú Tinubu ló gbé dàgbà. Gbogbo tá a sọ yóò ní jẹ́ kàyéfì lójú ẹ̀. Kò yẹ bẹ́ẹ̀ yẹn. Anyway, ìgbà tó dẹ̀ ti ṣetán láti bá wa ṣiṣẹ́. Àwa náà ṣetán láti tọ́ ẹ sọ́nà. Sórí ìlú yìí orígbà kan ìgbà míì iṣẹ́ tó fẹ́ bá wa ṣe ó lè di pé kó yí ọ̀kan ṣùgbọ́n lù yìí nígbà míì wọ́n lè yí ọ̀kan kó má lò ìgbà míì wọ́n á yí ọ̀kan wọ́n á lò tó bá lò gan fún ẹ ó di ẹ àwa ń bí sóòlù ẹ ó ti dé kò yẹ bẹ́ẹ̀ gbogbo ẹ gbogbo ẹ jẹ́ kí ọpọlọ ẹ kó máa ṣiṣẹ́ twenty four tó wà bẹ́ẹ̀ ni pé màá kọ́kọ́ fi kékeré kan màá fi dọ́ ẹ̀ wò tó bá di next week màá wá bẹ̀rẹ̀ assignment ńlá ìlú agbára. ó ti Ọlárẹ̀wájú Ọlárẹ̀wájú mo sọ ọ̀rọ̀ rántí ìgbà tó dé tí mo sọ fún ẹ pé rántí ọmọ ẹni tó ń ṣe mo rí i pé o ti ń rìn ìrìn àrè mo ní ìgbà tó máa wá ń gbé tó máa wá ń jẹ ẹ lẹ̀ má kó bá mi ò gẹ́gẹ́ mi ni mo jókòó ìlú yìí ò máa ń ṣe ohun tó yẹ ń lè máa sọ pé màá màá ṣe bó ṣe wù mí tọ́jú Amẹ́ríkà tí o bá ń ṣẹ̀ níwọ̀n five years wọ́n lè máa mọ́nítọ̀ ẹ̀ kọ́ máa dẹ́ nígbà tó bá mú ẹ̀ṣùkú báyìí lẹ́yìn tó bá ṣẹ̀wọ̀n tán máa jú padà sí ibi tó ti gbé wà ní. mọ́mí a ní mo ti sọ fún yín pé mo máa wà ọ́ra ẹ̀ sí nǹkan tó ṣe mí ẹ ṣáà ti try fún mi náà ẹ mọ mi rí náà ṣé bá àbúrò ọ̀rẹ́ yín ni mo jẹ́ ẹ dẹ̀ gba mi sílẹ̀ mò ń jóúnjẹ ọ̀fẹ́ mò ń ṣe everything ẹ bá mi wáṣẹ́ bó ojú mi ti là etí mi ti ṣí mo ti rí bó ṣe ń lọ mo ti mọ̀nà and ó dẹ̀ pé máa wà ókè kẹ́ máa wọ́ọ̀rì ń pa mi. láàrin ìwọ so ìwọ tó dé láti nàìjíríà lánàá yìí ó ti mọ̀nà ìgbèmí tí mo wà lẹ́yìn amẹ́ríkà láti bí ọdún mẹ́wàá lọ àbí. ẹ ò mọ̀ mi ọ̀gá ló ń pínṣẹ́ ọlọ́run ló ń pa lóbàríkà ibi tí èèyàn bá lè mọ̀nà dé ibẹ̀ ló máa júwe ọ̀nà fún yàn mọ́ ṣé èmi ti mọ̀nà ọlọ́run ti fi mí mọ̀nà ìdínà sùràtà limstekina ọlọ́run bá nìkan ṣó láfi ní mọ̀nà kó ń ṣe kí kéèyàn máa ṣe three to eleven kéèyàn máa ṣe eleven to seven kéèyàn máa ṣe twelve hours ó lè yàn fi ń mèkó owó ẹ tí ò bá mọ ibi tẹ́gbẹ̀ẹ́ ti là ó máa sáré kú báyìí kó tírélà kan ò ní le bá. okay mo ti wá gbọ́ so àwọn tó ń ṣiṣẹ́ awàsì yẹn wọn ò mọ tó ń ṣe wọ́n jìyà ni o wọ́n jìyà ni so wọ́n fẹ́ jayé èmi máa pe ẹ̀gbọ́n ẹ̀ tó jẹ́ kó wá sínú bíbá yìí màá pè wípé o láti jáde nílé mi kò ní dọ̀la o wọ́n jẹ́ sọ ọkọ̀ fọ́ṣọ orí àwọn akátá tí wọ́n ń wo èèyàn tó tiẹ̀ wá lù bàbá wọn àwọn ò rí ẹ̀wọ̀n bí nǹkan kan o wọ́n rí ẹ̀wọ̀n bí bàtẹ́ pé wọ́n lọ gbọ́dúdé wọ́n tún padà wá sí ìgboro ni kọ́lẹ̀ ẹ̀dọ́mí ni wọ́n ní yàrá síbẹ̀ ṣé kí wọ́n lọ wọ́n bọ̀ ni kò jọ wọ́n lójú. anyway kúrò lémi ò ṣe kúrò lọ́lọ́run and ó lọ ńlẹ̀ yìí kò dẹ̀ ń ṣèpè àlejò tẹ́nà tó bá sọ mọ́ ńkọ́lá wọlé ni ìjọ tí láńlọ́ọ̀dù bá ti lè jáde báyìí náà ló máa fi táì kan láì jáde mi ò lè gbé lọ́dọ̀ yín fọ̀rẹ̀ bàlà ṣẹ́rí ìtẹ́ bá mi ṣe yẹn náà ó ti tó ibi tẹ̀ sí mi dé. ok ní tí wọ́n á jáde kò dídọ̀la kúrò nílé mi wọ́n ti gbọ́ ọlọ́ọ̀tí kúrò nílé mi o. ẹ má ọ̀rẹ́ màá. market ni bọ̀bọ̀ ẹ̀ ṣá. sọ fún yín bàbá ọ̀pọ̀lọpọ̀ lórí ẹ̀ kọ́ sá. tó o bá ṣọ́ra bọ̀bọ̀ ẹ̀ máa gba géèmù ẹ lọ́wọ́ o. Ah, bàbá ó gbà tì. <laughs> ó láre pàtẹ́wọ́ fúnra pàtẹ́wọ́ fúnra <laughs> jókòó ṣorí sìn o ti ṣe léyìí o ti lọ mọ̀ pé dọ́là kékeré kan ti wà lọ́wọ́ náà sí i ṣeré bàtà tó wà lẹ́sẹ̀ fi ẹ́ kò yẹ ọlọ́ọ̀ṣì máa wà wẹ̀ tó jù báyìí lọ. <laughs> ṣòro àdúgbò tó ta iṣẹ́ yẹn sí má jẹ́ kó kófìrí ẹ̀ bẹ́ẹ̀ o ìwọ rò pé o ti parí iṣẹ́ sìn iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o àwọn kan ṣì máa wádìí ẹ̀ sìn wípé níbo ló ti wá ta ni bọ́ọ̀sì ta ló ránṣẹ́ ta ló gbọ́jà fún jẹ́ kó kó fìrí ẹ ládùúgbò yẹn rárá sórí ètò ìṣẹ̀ṣẹ̀ parí kékeré nìyẹn assignment tó máa ṣe next kọ́kọ́rọ́ yẹn máa wúwo gan o kọ́kọ́rọ́ yẹn máa ṣe kí ni ó máa wúwo gan so pọkọ ẹ pọ̀ sójú kan kò dẹ̀ mọ̀ pé iṣẹ́ ti bẹ̀rẹ̀ hmm? Hmm? lẹ́gẹ́lẹ́gẹ́ ká di sóyè o ti parí gbogbo àwọn ọmọge brooklyn yẹn ọ̀tàkùrọ̀ <laughs> wọnú àdó ṣòkòlògbò bá gbòòṣì. Um, Oh my God, mommy, thank you. Oh, thank you so. Oh, thank you so much. Thank you. take easy rárá tó yẹ tó bá di ọ̀rọ̀ owó adédọ̀tún kọ́ lè lọ sí mo sọ fún ẹ ìyá mi mo sọ fún ẹ yẹn tó bá di ọ̀rọ̀ owó ayọ̀dèjì gan mọ̀ pé yes wàhálà wà. bóyú máa wé mi máa wé mi máa wé mi. tí ẹ gbóná báwo lọmọ yẹn ṣe rí tí stọọ mo fẹ́. o ò ní fọ́tò ẹbí kankan. àwọn ọ̀dọ́ ṣe kìjẹ́ şeyde benzer. Ha! Yes. Mo ti mú ọbí tí yànyàn mo ti gé mi jẹ. So Emeka fẹ́ máa di iṣẹ́ tèmi lọ́wọ́. Ìwọ wà lọ gọ fáwọn eléyìí. Àbájá jojú wa. iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni owó tí mi ò lè lọ o ó ta ní lè lọ kò yẹ bẹ́ẹ̀ ẹ́ mo á fẹ́ ṣàlàyé kan fún ẹ láàárín ọjọ́ méje tí n bá rí owó mi àbí kí n rí ọjà mi yàrá yà ẹ wọ́n máa wá ẹ tì ní. next time ti kú tán. yẹ dẹmọ lórí yẹn o sáàmpù fiesta gbàgbé rí ẹ jáde wájú. kó sì kó olóṣì kó sì má wèrè aṣọ ẹ o àmọdé náà ń gbòòrò àfọkà ó ṣẹ̀dé àbá ẹ ti lọ́mọ ẹ lóhùn sí i. Hello. sixty thousand dollars <laughs> àìjẹ́ bẹ́ẹ̀ báyìí life mi ó wà in danger ẹ wo gbogbo ẹ ojú mi ti wálẹ̀ báyìí gbogbo kan tó gún mi gbogbo garagara ó ti wálẹ̀ báyìí bí ẹ gbígbà tójú bá pàdé ẹ gbogbo kan ní fẹ́ ṣe mọ́ life mi is now in danger wọ́n ní kí n wá sixty thousand dollars wá láàrin seven days mo ní twenty thousand dollars lọ́wọ́ ibo mo ti fẹ́ bẹ̀rẹ̀ kí ni mo fẹ́ ṣe ta ni mo fẹ́ lọ bá ibo mo fẹ́ wọ̀ ẹ jọ̀ọ́ la ẹ ṣàánú mi kí ni mo kí lè rò pé mo lè ṣe. tó eh, o lè fi ọ̀rọ̀ ẹ lọ mí àbí ẹni àwọn fún ọba jó gbọ́ ẹni àsọ̀rọ̀ fún ọba jó gbà ọ̀rọ̀ tí gbà tí mo gbẹ́ nímọ̀ràn tí mo sọ fún ẹ bá kẹgbẹ́kẹgbẹ́ ǹjẹ́ ó dá mi lóhùn ọ̀rọ̀ tí ìjọ tó sọ fún mi pé ẹ tọmọdé bá tọ́ lọ́kọ́ ó ná kọ́ ni tọmọdé bá tọ́ ládàwọ́ ti já sí ìwọ òwò òṣìṣẹ́ seven to twelve òṣè kíríkà àwọn tó ṣiṣẹ́ yẹn wọ́n ń jìyà ni so wọ́n fẹ́ sáré ní ọ̀là àbí ó wá lẹ́yìn sí ògbọ́n mi lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àbí ṣọwọ́ tó bàbá wa fi wá lè kẹ́ tó o bá kú lórí tó wà lẹ́yìn ṣó ti yẹn sìn irọ́ mi kò bá wọn ṣe gbòógì olórórì láti gbogbo ọdún náà tí mo ti lò ń lu yìí mi ìbá wọn ṣe dírọ́ọ̀gì rí òfin tó wá mọ̀ tó lajú ju èmi tó bá ń bìbà yìí lọ àbí tó tí wọ́n ti lo paraṣáàpù èmi gọ̀ àwa táà ń ṣiṣẹ́ yẹn àwa ti gọ̀ àbí ọ̀la òjò tó fẹ́ ní ṣọwárí tó o bá kú lórí eléyìí wò ó àrọ́mọdọ́ mẹ́wàá pàtọ̀ fún èmi ò ní ṣí tí mo lè yẹ o ọmọ tó lè bí ẹ ó bẹ́ẹ̀ dà kó pa ọgbẹ́ ẹrù ẹ pọ̀ kọ́ fẹ́ ṣẹ̀bi ara ẹ̀ lófò torí àwọn òbí ẹ̀ tó filẹ̀ sí nàìjíríà padà sí nàìjíríà. ẹ naija kí tún padà sẹ́kọ̀ọ́ tí máa ṣe twenty thousand dollars tó wà lọ́bi tí máa ṣe sí náírà kó kúrò kọ́kọ́ nu gbèsè cooperative tí mọ́ mi jẹ́ lẹ̀ and gbogbo àwọn ọ̀rọ̀ tí yàn ti ṣàkóso gbogbo àwọn tí yàn ti fi amẹ́ríkà tí yàn ti fi bùgà gbogbo àwọn àti bá fẹ́ bẹ̀rẹ̀ báyìí wò lọ kí ló fẹ́ ṣe. Ah! ok so wọ́n rántí pé ìyá ẹ owó cooperative ló fi lè wá sílùú yàbí làwọn sọ fún ẹgbẹ́ ẹ̀kọ́ kò ṣiṣẹ́ tí ayé ń ṣe wọ́n dẹ̀ ń gbádùn ayé ara wọn tó ń sọ bíìlì wọn tọ́lọ́pọ̀ òdè lé wọn mú kiri ìwọ ní rárá oníwọ ti wọ ó ti gbogbo olú yìí ló ti mọ̀ gbogbo kọ́dàkọ́dà bẹ̀ ló ti mọ̀ ó ti mọ̀ bí ó ṣe rí ó ti mọ̀ gbogbo ẹ̀ ṣe lọ ó lè dúró bí o ọgbọ́n tí mo sọ fún ẹ ó lè dúró bí ah. ìwọ tó dáràn ní kò bóyá máa tọ́rùn ẹ wo bó o sunkún o sunkún fẹ́lẹ́ dẹ́ ẹ ni ṣé bẹ́ẹ̀ mi ṣe wà èmi ò ló kún ẹjọ́ o ọlọ́dẹ nígbà irúgbó ọlọ́pàá nulẹ̀ yìí ìmọ̀ tí wọ́n fẹ́ pọ́n fún ẹ ní two hours péré kó wá bó ṣe máa kú ònulẹ̀ yìí o ti gbọ́ torí pé tí bá lè fọ́tọ́ wọn fún ọlọ́pàá máa fẹ́ ní ọlọ́pàá òní apá kọ́wọ́ ẹ̀sì ẹ màá fi òkú tí wọ́n lè ránṣẹ́ sí mi sí nàìjíríà tí wọ́n lè ṣe ju ọmọ ọmọ rẹ̀ káyọ̀ ìyá oníyà nígbà tí mo sọ pé ọ̀gá ẹni wọ́n bẹ̀ wá sọ́dà àbí ló sọ́dà ló ń jíjà yìí ló ń ga ló ń bá láti ọtí mọ̀ náà ti rí tán o ti gbé tán ṣọwọ́ náà ò wèrè nígbà tí òjò ẹ rọ̀ tó ò náwó fún tí ó ti yẹ ẹ̀sìn tẹ̀jọ́ ń jẹ ṣọwọ́ kọ́bọ̀ fún mi ni jọ ṣé gbogbo ọlọ́wọ́ ẹ̀ àwọn tó wá náwó fún gbà náà tó ti yẹ ẹ̀sìn tó ju ọ̀rọ̀ tán bẹ́ẹ̀ lọ ṣọwọ́ nígbà tó ju ẹ̀ láyì wọ́n á lọ bá wọn wọn bá tọ́ bá lọ̀rọ̀ náà tiwọn kẹjọba mú ó gbọ́ tí sọ fún ẹ tèmi ògì ẹ̀wọ́ bá tán kó lè lọ sẹ́kọ̀ọ́ èkó ní solution fún ẹ láì lè lọ sẹ́kọ̀ọ́ báyìí gbàgbé yẹn ni mo lálejò mọ́ pọ̀ èmi lálejò olè fi ṣe kó bá tẹ̀. God mo gbọ́dọ̀ pààyà mi lẹ́kùn mi ò ní jẹ́ kó pa mí. No, no, no, no. Mo ṣì ní nǹkan tí ṣe láyé. I can't afford to die. No. Olùwàkùn, bọ́ mo ti máa fẹ́ bẹ̀rẹ̀ ní kò máa ń dúró lọ́wọ́. sọ I had to go I go home let me go let me just go. Yeah. Okay. Yeah, yeah, hello. Yeah, good evening. Yeah. I'm trying to book a flight Okay, from JFK to Lagos. Yeah, Saturday. 25. My first name? Kí ló tún ṣe wọ̀? Wọ́n tí ó sì sún mi. Mo gbé gold mi wá fún yín tẹ́ bá rí ọ̀tọ̀ máa ra ìjọ ìṣáánú mi. Gbogbo nǹkan tí mo ní gbèsè ayé mi ni mo dá sórí kọ̀ńténà yẹn ìjọ torí Ọlọ́run kí ló dé o fẹ́ fẹ́ kún ṣe rẹ̀ léṣe ni ah lè sú mi o. ọmọ tó sọ fún mi mú mi ọmọ tó wà lọ́dọ̀ mi yẹn ni èmi àti ẹjọ́ fa ọ̀rọ̀ kan ó mú mi lọ sí nàìjíríà ṣùgbọ́n nígbà tó sọ̀rọ̀ sí i wọ́n wá sọ sí mi lọ́kàn pé twenty thousand dollars kan lọ́wọ́. wọ́n lọ dé tún kí ló dé o fẹ́ bá kiri ṣe báyìí. ó dá lọ sùn sínú sínú ìgbà yẹn mo ní kó máa lọ sílé ṣé o gbọ́kàn tí mo sọ ni go home sípò arithmetic ni go home ó dẹ̀ ṣe òun fẹ́ sùn òun fẹ́ sùn òun fẹ́ sùn òun fẹ́ dúró òun fẹ́ jókòó ah, ah. bí wọn kọlọ dé lọ gbẹdúwà kó tó wá sùn bí báyìí màá lọ lé màá wá bẹ ah, láṣẹjù. jókòó. mo ní kó jókòó ó ti ẹ̀sìn dẹrù èkó akíyẹ̀yẹ̀ rẹ̀ dálẹ̀ tó bá ń sojú ẹ̀ dá wo mo ro ti abiamu mo dẹ̀ ro tọ́lọ́run ọba mo dẹ̀ ro olúùfẹ́ tó wà láàrin mi àtẹ̀gbọ́n ẹ̀ ṣàpọ̀gbà tí mò ń lọ sàlẹ̀ kan mo sọ wọn pé mo lálejò débọ́lá àbúrò mi ló wá gbà tí mo wá dé sàlẹ̀ mo wá fi lọ pé ẹ̀pù ló lè ṣe fún mi lórí ọ̀rọ̀ ẹ̀ torí mi ò fẹ́ kó padà sékòó bí ìgbà tó yẹ pé bó ṣe lọ ló ṣe bọ̀ torí tí n bá ṣerú ẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ á máa wò pé a ṣó bá pé èmi ni mo jẹ́ bí ẹ̀gbọ́n sí ẹ̀ ṣé màá wù ẹ́ kó lọ kó wá sí amẹ́ríkà kó dẹ̀ padà sí nàìjíríà bẹ́ẹ̀ irú màmá ẹ̀ náà fi jẹ́ pé pàtàkì gan wà táwa ń sisi ta kéré àwọn ló sọ fún apọ́nà rí ẹgbàá báyẹn ilé ìgbà tàdé ń gbà tọ́lọ́run tọ́lọ́run dẹ̀ ń pè lọ́nà fún wa èmi ò ń ṣe oró pé aṣèrè gbàgbé o mo dẹ̀ ti bá Débọ́lá sọ̀rọ̀ sí i pé báwo ló ṣe máa bá mi ràn lọ́wọ́ tó máa bá mi ṣèwé fún ẹ tó bá ṣe ìwé tó ní iṣẹ́ gidi lọ́wọ́ tí ò kì í ṣe iṣẹ́ under the table bóyá àwọn ọ̀bà bá ń rí inú á máa dùn sí pé òun ṣiṣẹ́ gidi torí ẹ̀ mo ti bá Débọ́lá sọ orílẹ̀ ti ṣetán láti ṣe fún ẹ. ẹ má ẹ̀ka ṣùgbọ́n mo ọ̀pọ̀lọ́ lẹ lọ́rọ̀ mi ò fẹ́ wà ní Amẹ́ríkà mọ́ ó ti sú mi as i'm fed up ó ti sú mi ó ti dé bíbá ó ti pin mí lẹ́nu mi ò lè wá kú mi ò lè jẹ́ kán pa mí sáyé jà mi ò lè jẹ́ kán pa mí dànù fáwọn òbí mi ìyá mi ní láti jèrè mi mo ti sáyà láti padà sí nàìjíríà mo ti book flight mi fún saturday ó yẹ kí n máa lọ tí máa lọ even tí mi ò bá lè lọ sí èkó máa lọ sí port harcourt tàbá sábà máa lọ máa ṣe business mi ò kó ń ṣọlẹ èmi náà mọ̀ pé mi ò ṣe eré ló bẹ́ẹ̀ dùn mí lẹ̀ tó fi dọ́lẹ̀ máa dá owó cooperative tí mọ́mí gbà padà tí wọ́n dẹ̀ ti dá padà i will start my life afresh. Mm-hmm. lọ́dún wo nìyẹn. kọ̀rọ̀ ayé ó sàn ju kọ̀rọ̀ ọ̀run lọ mi ò jẹ́ káwọn àwọn pípò yìí kan pa mí lẹ́ kọ́ńkọ́ńkọ́ waste mi fún àwọn òbí mi. ẹ ò fẹ́ pàyà lẹ́kún ṣé wọ́ọ́rọ̀ yẹn tẹ́lẹ̀ kó tó máa tẹ̀lé àwọn onídírọ́ọ̀gì mo bí ẹ́ ṣòro yẹn ó wá ṣe tán ẹ bóun bá lọ pátákọ́ọ̀tù wọn á lọ àṣàbà àṣàbà kọ́ ṣàbẹ́ ni. kó ṣe pé owó èmi náà kí n kàn padà just like that bó èrò ló ń bà ní ẹ wò ó dà pé ẹ̀mọ̀ kan tójú mi rí ajá tó relé ẹ̀kún tó bọ̀ ni o mm-hmm. <laughs> ṣe rí ẹni tí wèrè tó bá ti lòye ẹ̀ parí tó bá rí mẹkáníìkì máa fi grace ẹ ẹ lè understand èmi ní nǹkan tó ṣẹlẹ̀ èmi lóye the best choice for me is to go back. wọ́n irú tẹ́mi fẹ́ kó ṣe òní mò ń sọ fún ẹ yìí ọmọ kọ́tà bá wà ṣègùn ìlú yìí á ní forty thousand dollar àwọn míì gba fifty bọ́ mo ti bá Débọ́lá sọ̀rọ̀ ó lóun àgbà twenty thousand dollar lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ torí pé ó jẹ́ èmi ṣọwárí ti àwọn wèrè tó lọ́pọ́ ń lé ẹmú káàkiri wọ́n mọ̀ pé ibi tí débọ́lá ń gbé ó jìnnà síbi táwa ń gbé ń bíbá yẹn wọn ò tiẹ̀ ní fọkàn sí wípé ó tiẹ̀ ń gbé gbogbo orú ibẹ̀ yẹn bíbá ni màá fẹ́ wá ẹ sí tó bá dẹ̀ dé bàbá yìí máa fà wọ́n lọ́lọ́pàá lọ́wọ́ ni torí ẹ̀ bó ṣe máa kówó ọwọ́ ẹ̀ tó bá ti di ọ̀la mu ní kí débọ́lá wá báwa mẹ́ta ṣe máa jókòó kọ́lọ́n sì kẹrin wa kọ́lọ́n bá fa ṣáámi sí ká kówó fún débọ́lá kó dẹ̀ bẹ́ẹ̀ ṣèwé kẹfẹ́ ra yín gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó tó bá ṣèwé fún ẹ gbà tó bá ti gbàwé tán ó lè decide pé Florida ló fẹ́ lọ gbé gbogbo ìlú tó bá wù ẹ́ o lè gbà lọ láti lọ gbé but òun máa máa sákiri ọkàn wọn náà balẹ̀ pé o ní nǹkan téèyàn ní lọ́wọ́ nílùú yìí tèmi ṣáà wípé ohun tí mo sọ yẹn òun ní ká ṣe kí wọn náà máa gbára pé kọ́lọ̀ fún wa ṣe ọlọ́run ló ṣe àwa máa gbọ́rọ̀ sí i ah. o ti gbọ́ ohun tí mo sọ fún ẹ. láàrin mo ti gbà láti help ẹ gẹ́gẹ́ bí a ti ṣe sọ bọ̀ wọ́n fẹ̀ ní pé màá láìpẹ́ láti gbọ́ owó mi cash down mi ìdẹ̀ fẹ́ kélékèlé. ọ̀ṣẹ́ dèbọ̀nà tó wáá pé nípa tówó káàṣì ló máa gbowó ẹ̀ so àwa náà ti rẹ́dì ó ti gbọ́ ó ṣe gan. <sighs> dèbọ̀nà ó tún wáá kó kinní kan mo fi tóbi ọlọ́run bá bẹ́ẹ̀ fẹ́ kó bá mi help Lanre torí ó ní àwọn yáwá kan lọ́wọ́lọ́wọ́ báyìí mo pẹ̀lú àwọn tó dẹ̀ ń fa wàhálà yìí wọ́n mọ ibi báyìí mi dẹ̀ fẹ́ kó wá ka bóbi ọ̀pọ̀ tó bá lè tó bá lè bá mi gbà láàyè kó dúró sọ́dọ̀ ẹ̀ fúngbà díẹ̀ jù. ìwọ tí o kò ní láti stay sọ́dọ̀ mi torí yẹn náà. Hmm. Débọ̀lá. Mm ṣé mo lè rí ìgbẹ́lẹ̀ kí n kórí ẹ̀ síbẹ̀ ni. Larry, excuse me. All right. kí ló ń ṣe òtí ẹ̀já sí rárá ṣé o mọ nǹkan tí mo tò yẹn ni a ní kó wọ́kùnrin ò wọ́kùnrin kankan ọmọ ìdẹ́wòrè ó wà available fún ẹ o mo ṣe ní kó mu sọ́dọ̀ so wàá lè ṣorí fún ìwé nìkan ló fẹ́ ṣe fún ni wàá tún ṣorí fún dánwò ibi tá a fẹ́ gbin eh, ọsàn sí ọbọ ọsàn ti wù ú bẹ́ẹ̀ kó dẹ̀ máa bomi rẹ́ ló kù wò ó bá rò pé twenty thousand ẹnìkan ló wà lọ́wọ́ ẹ o ọmọ ìtún ní owó mi lọ́wọ́ ọmọ tó yẹ kó máa rè kó máa rè kó máa tàn kó gba gbogbo owó ẹ̀ tán. àǹtí yes ibi tá a fọ́ sọ̀rọ̀ ilẹ̀ pé náà. gbàgbé àbúrò mi àbúrò mi kò ṣe àbúrò mi o àbúrò ọ̀rẹ́ mi òun ni n tá à sọ iye ni kò tọ́ sí láti jẹ ìwọ lè jẹ́ wa jẹ́ rọ́ṣirọ́ṣì pàápàá tí ò ní rẹ lọ́nà fún lamẹ́ríkà nínú òtútù mo jẹ́rìí jagunla bíi tèmi ah! tọmọkùnrin bá ń bá mi wí ní bedroom báyìí ó la la la ọlọ́run ní kò jẹ́ amẹ́ríkà ìṣọwọ́ sunkún mi ò dẹrùn máa máa kẹ́ bígbà tó ń kọ́ kòpòkòpò mi ni mi ìrántí kó tutù mú. àwọn tó máa dá sí máa dá jí ẹ dé blanket mọ́ra ìyẹn ló fẹ́ jẹ àná kó gbó tútù nù tó lọ. kọ́kọ́ tó kọ́ mi sẹ́nu rí ẹ̀ ẹ̀ bọ́ ọjọ́ ọmọ àkọ́dọ̀ kọ́kọ́ sí mi wọ́n lọ bẹ́ẹ̀ ní sẹ́nu ó lè sí mi bẹ́ẹ̀ ní mọ́. bébì ẹ tó fẹ́ pa jẹ tó fẹ́ pa tiẹ̀ jẹ́ ó ní bébì wo kí n tó gbàgbé ọ̀rọ̀ ten thousand owó àjọ ti bí wọ́n ti kó wá fún mi lánàá àjọ tí mò ń dá sóò fẹ́ kó yẹn náà fún ẹ kó kún pé thirty thousand tó ń wá. Hmm. ẹ ń bẹ́ dání because àkáǹtì náà ni mo fẹ́ fi send ẹ̀ sáwọn ènìyàn ní nàìjà màá dẹ̀ fẹ́ kó máa bá mi dá owó padà bó má ṣe ń tajà sínú àkáǹtì yẹn so that ẹ lè bá mi monitor ẹ̀ ọmọ pé mi ò rí lè mọ mọ́ nípa business yẹn mi dẹ̀ fẹ́ kọ́rọ̀ mi tún dàbí àkọ́kọ́ sí i. mo bá ṣe ṣe ṣe you're not talking. láàárẹ̀ ìjọba ọmọ mi kan bá ṣe wọlé nídìí omi. Ah, oh, pode se ó máa láti bá mi screw ẹ̀ dáadáa so that kò ní jábọ́. mo ti mo screw. no kò screw tight enough now. àti is okay yeah help me as in can ni ọwọ́ yìí yẹn ó ti ó ti fẹ́ máa ń tẹ̀ ó ti wà á rà wò náà. àti ó wà òkè sẹ́ ẹ̀ ó ní ẹ̀wò d'Amẹ́ríkà tó bẹ̀rẹ̀ sí ní ránmú sọ̀rọ̀ dá mi lóhùn oh ok kò sí nínú agreement wa pé kémi àti ẹjọ ní nǹkan kan papọ̀ àbí bọ̀ ó lè wà nú agreement wa pé kò máa gbénu lé mi dá mi lóhùn bó ni ẹ wà nú agreement mi àti ẹ dáhùn àbórí bẹ́ẹ̀dì tí mo ní kájọ sùn sí ìyálà ìyá ẹ ló rà fún mi oúnjẹ tó ń jẹ nulẹ̀ gbogbo omi tó ń lò àwọn ọkùnrin máa pọ́pọ̀ ẹ ló ń sanwó ẹ̀ toro ní kò sínú agreement kò sínú agreement no problem Maria rí ẹ láàárọ̀ ọ̀la kò agreement ṣebí kò sí wàhálà good night. bá mi rọra kó owó mi ẹ̀ bá mi kó sínú àkáǹtì tí mo fi send owó sí ẹ̀yìn mi ò ta kélekèle kì í ṣe kí náà ṣe ń pè ní mo fẹ́ ṣe. mo ní mi ò ṣe oníkélekèle sẹ́ ẹ owó mi kan rọra wà ní àkáǹtì tí mo fi sẹ́ǹdì owó sí ẹ̀yẹn as a matter of fact kò ní láti pè mí kó tó sẹ́ǹdì owó yẹn sí mi ṣó ti gbọ́. no problem. Okay. All right. Me, eh, ẹ̀ eh, ẹ̀ o kí ọkọ má jẹ mí lówó owó rẹ̀ ọjà rẹ̀ problem. o ṣe. olórí burúkú máa ṣàǹfààní wò ló gbé oúnjẹ tí mo gbé sínú fíríjì ìyá má jẹ́ ìra oúnjẹ sínú fíríjì fún mi kó tó lọ gbé ṣé ó bá ní àbílẹ̀ pé kí n máa ṣe oúnjẹ fún ẹni. àti bọ́lá kí ló máa ń dé tẹ̀ kí n ní sùúrù náà ṣé tí bá jọmọ yàrá tí mo já bro ìṣẹ́ lè máa ṣépè fún mi bẹ́ẹ̀ yẹn. wèrè yóò ní bus stand bathroom ó máa lọ gbomi mi tán ni. mo máa ṣe mistake láyé mi o. tí bá bọ́nu ilé mi ní ṣe mímu. hello. cação. Camoro. Wrong number. Oh. Ah, era má. É cação A dupe Ah, ẹ má bínú má mi mọ̀ pé láre Yes, ma. Ah, kò tọ́pẹ́ máa. olúwa ṣeun mà àmín mà àmín mà àmín àmín àmín mà ẹ̀yin kan ṣàlàfíà lẹ́yìn náà wà mà olúwa ṣeun ẹ pẹ̀lẹ́ yes ma yes ma àmín mà àmín mà àmín àmín mà yes ma yes ma. Eh. okay my old donkey no n lọ bá yín fún wá nu yàrá mi àti pé o tiẹ̀ tún ní manners o lè kànlẹ̀kùn. àti débọlá ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mo ti realize mistake mi mo rí wípé ọwọ́ tẹ fi mú mi ọwọ́ bí àbúrò èmi mo fọkọ mo lè ti realize so nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ má bínú so kí ló wá fẹ́. àsìnáwó tẹ fi mú mi láti ilẹ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ kájọ máa ṣe mo believe pé nǹkan tó wà sensible láti ṣe. mi dá fún ẹ wọ́n mo ṣe ọmọ ọ̀ràn kírun ṣé yẹn wà ní agreement èmi àti ẹ̀dá mi lóhùn can you imagine <laughs> very funny ẹṣin ẹ tóbi òṣì kò lè déré sá agbo ẹ níwò gàgàrà o ò lè kùn òjòlé ẹ tún wá gbùngbùn òṣì kò lè fàyàfà eré tó yẹ kí ìgbé ẹ ti sá nínú gbó tí ò sá ó wá dénú omi gbóná ó wá ń bẹ́ẹ̀ but why does she man like láì tẹ máa difficult all the time báyìí I said I am sorry what is you want me to do ṣe fẹ́ pa mí ni ẹ tún pa mí mo pọ́nu la? ẹ tún bojú ẹ̀yìn mo dọ̀bálẹ̀ ah, ah, ẹ tún wá bọ́ sínú ẹ fẹ́ máa jẹ gbà kí ló kù kí lẹ fẹ́ kí n ṣe tí mi ò ṣe mo ní kẹ má bínú wípé nǹkan tó yẹ ká ṣe tẹ́lẹ̀ náà kájọ máa ṣe. my friend to bá pẹ́ kó tó kúrò nínú yàrá mi mo máa pe ọlọ́pàá fún ẹ. ba. bá ṣe ọlọ́run ọba téèyàn bá bẹ̀bẹ̀ ó máa gbọ́ ká má wàá sọ mi èèyàn lásán lásán mo dẹ̀ ń bẹ́yìn ẹ̀ dẹ̀ wá ń try láti máa prove kíní iṣẹ́ ilé iṣẹ́ fẹ́ gbọ́ lẹ́yìn ọlọ́run ọlọ́run ló tún kù kò sí irú ọlọ́run láyé irú èèyàn pọ̀ wọ́n pọ̀ bàjẹ́bàjẹ́. whatever ọmọ òṣì ọmọ ọ̀ra mi ah! just imagine nínú ọmọ òṣì wo lélẹ́yìn e náà ṣé mi ṣe mistake báyìí. bínú mi ì mọ̀ pé ìyìnà olórí burúkú kan mo rò bóyá ó pe fóònù mi. wo èmi ò pè ẹ fún anything lòun mọ́mì lọ pé mi tán nípa àwọn lálàpọ̀ gẹ̀ẹ́ta rẹ̀ into into trouble bẹ́ẹ̀ ni wọ́n lo gẹ̀ẹ́ta rẹ̀ into trouble and tó bá wọn ẹ̀ kó wá rí mi tó bá wọn ẹ̀ má wà kò o need prayers tó bá mọ̀. ẹ ṣàmù bí mọ́mì ṣe máa ń ṣe nìyẹn bó ṣe máa ń ṣe nìyẹn àwọn òye lálà tì wọ́n òye lálà òye lálà nígbà tó ń ṣe jẹ Joseph alálà à mo ti lọ sórí kan gẹ́ẹ̀ta rẹ̀ ti trọ́bù kó pa rẹ̀ dà tó bá rò pé mi kì í ní ìmà sunkún òun tọ́ rẹ̀ ni o. ṣùgbọ́n màá wá rí i màá wá ní láti wá rí i màá ẹ mú bíìsì mú bíìsì báyìí màá rá yìí láti wá rí i tí mò ń ṣe látàárọ̀ pé mo ti gbọ́ mà mo ti gbọ́ ó dàbọ̀. àánú ìyá Adébọ́lá ló ń ṣe mímì rí tí ẹ̀rù rárá ó dàbọ̀ tó bá wọn ẹ̀kọ́ pè mí. aláwìwá gbọ́ ṣé ó tún wà ní agreement pé kó tún máa ka lẹ́tà dé mi pé kó máa ka mails mi. ní sùúrù náà. Ah, sùúrù òṣìwò náà ni tí ìgbà ní ní sùúrù nǹkan. Ah, ah. àti débọ́lá ẹ̀ máa ní sùúrù náà orúkọ mi ló wà lára lẹ́tà tí mo jà. o orúkọ ẹ ló wà lára lẹ́tà so o ti fún wọn ládírẹ́sì mi láti máa gba mails àbí o ti fẹ́ bẹ̀rẹ̀ yahoo yahoo wo ọlọ́pàá bá kọ lẹ́tà àbọ̀wọ́ ẹ wá fúnra mi báyìí ni mo máa fà ẹ́ wọn lọ́wọ́ tó bá rò kó máa escape immigration letter náà send letter pé eh, interview wa fifteen to next month. nígbà tó bá jẹ́ immigration letter ńkọ́ ṣebí wàá ní sùúrù kí n kà á máa kọ́ mails mi fúnra mi yìí tó bá dẹ̀ pé tí ẹnu ẹ̀ máa mú fún ẹ. idiot. ṣé ìwà ọmọ tó ṣe láti àti bíbọ́lá ìjọ́jú rẹ̀ kí à ń bẹ̀ ẹ̀ ní wọ́n máa bí àti mo mọ̀ pé bí ọmọ àfi bí àbúrò lè fẹ́ mọ̀ nígbà tí mo ṣẹ̀ṣẹ̀ dé èmi náà mo fi ọmọdé àti maturity mo mọ̀ fún pàṣádà ẹ̀ lórí ọ̀sán ẹ má bínú náà o sí kan tó fẹ́ gbà nígbà gidi má kọ́ bá mi jẹ́. really so kò sí nǹkan tó fẹ́ gbà máa gidi èmi rò pé ká máa pass course lọ ni. ìjọba lè ń ṣe wà dé ńlẹ̀ ìgbà owó ló yẹ kó lọ fún interview. on the fifteenth of this month. ọ̀pẹ̀ tí mo wà ó fún ìjọ tuesday àtijọ́ wednesday so at least àwọn photographs tá a bá lọ yàgbà yẹn you should have enough láti. olórí kí ló dé tí gbogbo inú ilé yìí ń rùn báyìí ò gbé trash síta ni. ìrọ̀lẹ́ làwọn tó máa ń dalẹ̀ tó máa ń kólẹ̀ rẹ̀ ló máa máa mú kílẹ̀ sójú ẹ̀ tó lọ. bọ ó yẹ kó mọ pé wàá ti gbé síta látàárọ̀. màá sáré gbé ó jẹ́ àwọn olè lọ́ọ́ pè lórí àgọ́ inside that. So what time do I come to pick you up? Seven o'clock. Seven? Yeah. Sure, I won't miss it. You better be there. Sure, I'll be there. Alright. Okay. Ẹ káàbọ̀. Kí ni gbogbo òṣì inú ilé mi? N bò ló ti rí Mọ́kele. Mọ́kele, my name is Ola. My name is Amankele, my name is Ola. Sorry, tó bá tó tó kó sì jáde kúrò nílé mi, bring that girl out of my house. What nonsense! Oh, no problem, sori bó ṣe fẹ́ tẹ̀lé lọ yẹn má bọ́dà láti padà wá sí ilé torí tó bá máa fi padà dé wá bá ẹwẹ̀ níta. Aunty Debola I don't even understand what the problem is nǹkan tẹ́ tún fẹ́ kí n ṣe gan-an ọlọ́run gbọ́ mi ò mọ́. àwọn ìyá aláyẹ ẹ ló ní pírọ́blẹ́mù ilé yín inú ilé mi ni mo wà yín mo dẹ̀ ní right láti ṣe òfin òfin tí mo bá dẹ̀ ṣe òun láti tẹ̀lé tó bá ti mọ̀ kó lè tẹ̀lé o lè páàkì ẹrù ẹ̀ kó máa lọ kó ṣe dandan kájọ pé. wọ́n máa sun mi kùn gírí ikú ló mẹ̀jẹ̀ ká kó ò gbájú tí o bá ṣe nǹkan tó ní kọ́ ní kéèyàn wá mọ̀ kó ṣe pé irú ọ̀pọ̀lọ tí ò tó sẹ́gìrì báyìí ni kó máa sẹ́gìrì sí mi lára. èmi lọ̀pọ̀lọ tí ò tó sẹ́gìrì tó sẹ́gìrì sí wọ lára yẹn o now mo sún ẹkùn gírí tẹ́fẹ̀ẹ́nu ẹ̀ sórí bó tiẹ̀ ṣe wọ́n bà yẹn mi ò wá ní ṣe ìwé kankan fún ẹ mọ́. mi ò dẹ̀ ní dá one time, padà. don't say that. ẹ jẹ́ má tẹ̀gò àtẹ̀lẹsẹ̀ tó bá tẹ̀gò ó ṣetán àti tiri orin ni o. ó ṣẹ́ni tó bá yọ jẹ́ kúrò nínú Jésù èṣù lókun èṣù yẹn kọ́lẹ̀ dẹ̀ máa rí. èṣù yẹn máa lù ẹ́ pa ṣé fẹ́ gbọ́. èmi tó wo yìí mo ní winter tó pàpà jẹ nínú ilé tó strong gbogbo èkó tó bá kó sílẹ̀ mo rẹ́dí àti tẹ̀ so there say anything tó fẹ́ ṣẹlẹ̀ rẹ̀. yeah okay. ṣé wọ́n gbọ́ o kóbìnrin tàtọ̀ rìn kóbìnrin tàtọ̀ rìn ìkọ́nù wa máa gbé mi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. Ah, ó wá yẹ gẹ́gẹ́ bí make up àbí láàyè ẹ tí ì gbọ́kọ́ dẹ́wọ̀n ẹ tí ìlẹ̀ tẹ̀ bá ṣe business papọ̀. ìwà àti ta ni mo gbọ́ ẹ mi ò rí ẹ. kí ni mo fẹ́ ṣe? kí ni mo fẹ́ dánwò lára débọ́lá lòun ò ṣèwé fún mi mọ́ èyí owó kò ṣetán láti ta padà ṣùgbọ́n ní tẹ́bìtì ò bá pé kó ó yẹ kó fẹ̀yìn fẹ́ ni kí wá ni mo fẹ́ ṣe iwájú ò ṣe lọ ẹ̀yìn ò ṣe padà sí ó relé kò délé ó roko kò dóko ó wá tó kó òròkò dóko ìrókò àwọn aráalé ń pè mí wọ́n ń béèrè owó ní gbogbo ìgbà níta ayáwó alájẹṣẹ́kù lọ́wọ́ ẹ̀ ó ń fọkàn mọ́ màmá mi lọ́rùn ní gbogbo ìgbà ọ̀nà wo mo fẹ́ gbà kí ni mo fẹ́ ṣe mi ò ti wá dọ́kọ̀ délé dání mọ́ báyìí ṣé mi ò ti gbé sára mi kọjá mọ́ṣáláṣí mo ti gun kéré kọjá ewé mo ti ṣàlùwàlá kọjá ìkúpa kí wàá lóko tí mo fẹ́ ṣe báwo la yẹ fẹ́ ṣàkó ẹran tí ó fi dàbò tíwájú ò bá ṣe lọ ó yẹ kẹ́yìn ṣe padà sí ṣé bá ṣe jọ sọ̀rọ̀ yìí rè níbẹ̀rẹ̀ ṣé tá a bá bẹ ṣàngó kó jẹ àmọ̀là ṣáà tún mọ̀ gbọ́dọ̀ máa bẹ àmọ̀là kó má gbé ṣàngó lọ́nà fún ni. àǹtí tí ṣàngó bá freaking rush àmàlà ó máa jẹ lọ́nà fún àtúntò òkè pàápàá àti nípa amẹ́ríkà la wà yìí tí ṣàngó bá wá sí amẹ́ríkà kò sọ̀rọ̀ àmàlà <laughs> ó máa jẹ bọ́gà ni. so òtúwe fún mi nìyẹn o. mi ò pé wẹ́yìn lẹ́sọ̀ọ́ sọ ọ̀rẹ́ a ṣe èrè ẹ gbàgbé ọ̀rọ̀ fìgbà tí onídìówó ìbáàlì tí ó bá sí ọpọlọ pé ọmọ yìí náà wọ́n rẹ̀ sí sọ fẹ́mi pé ó ń ṣe bákan àbí. kò sí problem bí mo ṣe wà mo rẹ́dí àti dá owó ẹ̀ padà tí n bá dówó ẹ̀ padà fún ó lè kó lọ sí shoprite or walmart kó lọ fi ra káàdì bẹ́ẹ̀ oríṣiríṣi kọ́lọ̀ káàdì ṣe bí green card ló fẹ́ oríṣiríṣi kọ́lọ̀ ló wà bẹ́ẹ̀ dépò ńlá fẹ́ sọ mí lẹ́nu ni ó mọ̀ pé àwọn èèyàn máa sọ pé bẹ́ẹ̀ pé ọmọ yìí jẹ́ ọmọ ìyá mi ṣé màá ṣe orúkọ tó ń ṣe yìí fún. ìyẹn ò kan èmi ni mò ń ṣe àǹtí òótọ́ ni àbọ̀mọ tó máa máa wòyàn bí ìpọ́nlẹ̀ nǹkan ló ṣẹ̀dẹ̀ yàn who the hell is it kí ló fi rẹ̀ pé wọn kọ ni màá dẹ̀ kọ. mo tí ọmọdé bá tẹ ṣe bí ọmọdé ṣé kò yẹ kí wà àgbà kò ṣe bí àgbà. Oh, kò sí problem but ẹ bá insist pé kì í ṣe green card fún mi máa ṣe fúnbọ́ máa láti san additional ten thousand dollars. ten what. ten thousand. ten thousand dollar. yeah. oh my god. débọ́lá ṣé ọ̀tọ̀ ọ̀tọ̀ ẹ̀ lọ́sọ̀ fún mi ọtí rí ẹ olè ní ẹ débọ́lá olè lójú òkú olè burúkú ní ẹ nítorí ọ̀tọ̀ ẹ̀ lọ́sọ̀ fún mi sì ni wípé ten thousand dollar tẹ́mi yá ẹ yẹn ò fẹ́ sọ padà fún mi àbí. èmi ò sọ bẹ́ẹ̀ ọ̀bọ̀ tó bá yẹ pé bẹ́ẹ̀ ṣe fíìmù nìyẹn. oh my god. Hmm, mo yẹ ṣe wá rí ẹ ó dá kéèyàn mọ̀ wà èèyàn mi ò mọ̀ wẹ́ tẹ́lẹ̀ sórí nísìn tí mo wẹ̀ yìí mo ti mọ ìwọ ìbàjẹ́ pọ̀ tó bá pọ̀ bó ṣe fẹ́ ṣe nìyẹn ah Adébọ́lá ṣó rántí wípé Amẹ́ríkà yìí gbogbo àjọ wa o tí ẹ̀rọ àjọ tó wọ̀ ti dé Amẹ́ríkà látọ̀dọ̀ ti débẹ̀ ṣé o gbọ́dọ̀ kó fẹ́ ṣèwé fún èèyàn kan gba thirty thousand dollars. o àǹtí business ni mò ń ṣe mẹ́ kó gba kó dìjà eh. iye tó bá wùyàn ló lè ta jẹ tó bá tẹ lọ́rùn láti rà ló máa dúró. n tó fẹ́ ṣe nìyẹn bẹ́ẹ̀ ni o ẹ jọ ṣé nǹkan tẹ pè mí fún nìyẹn. o lè tẹ́ ẹ lọ́rùn. all right well mo ń lọ bí kan. Débọ́lá ìwọ Débọ́lá oh. ohun tí àgbà fi ju ọmọdé lọ máa fi wọ̀nyí. Oh, excuse me. What? Just what, move. What's going on? Just move. But you have to tell me what's going on. Just keep moving. Hello. ṣé be a yẹn ni bẹ̀rẹ̀ wà say go dey go salon what the fuck do you think you are sorry ma fuck aisha ọ̀rọ̀ kò lè go on salon who are you. Uh -huh. you want to go and do papers you be monitoring your ass. Oh no, shit. kò lè go on the salon ẹ eh? we are your fucking shadows you cannot please don't hurt me i'm working hard to get money. What job? shift èwo lélẹ̀ morning second third. if no one you dey you talk on that just don't hurt me. no don't just hurt me please. Oh shit, eré ní. mú kún ní bàbá ìfẹ́ eh? I was born at night. lọ́dọ̀ yín. ṣe má búrò àti fún mi tán ní kí n ṣe wí fún un ó dẹ̀ ṣe wà yẹn <laughs> èmi ò rò pé bẹ́ẹ̀ ṣe wí kankan fún un ọmọ yẹn ó dà pé mi ì mọ orí tó gbé wáyé pé kán máa gbà kán máa gbà ni èmi gan ti gba bó ṣe wà yẹn. ah èmi mo máa gbà. irọ́ ni. ábúrò mi ẹ̀yà ṣàbílà. ṣé àánú kí n. nínú owó tó gbà. èlò gbogbo owó yẹn owó tí mo ti ná tán àwọn bọ́ìsì tó gbà tí wọ́n ń bẹ̀ bá mọ risk tí mo take lórí owó yẹn ẹ̀mí mi gan fẹ́ lọ sí kò sówó kankan o. má pè é wàrà mo máa dúró owó tó kà lọ́wọ́ ọmọ yìí fún mi ṣé àmì bàbá. èmi ò lóògùn kan tí mo fẹ́ fún yín o ṣé bẹ́ẹ̀ yín náà gbowó lọ́wọ́ ẹ̀ ẹ̀ dẹ̀ ti sọ pé ẹ̀ ní ṣèwé fún ẹ tún fẹ́ gbà ní títẹ̀ mi. so nǹkan tó ń dọ́gbọ́n sọ ń sin ni pé o lè fún mi ṣe à. kò sí problem tó bá rẹ́dí àti fún mi o lè máa lọ gbàgbé. ó ga ọ ìpàdé wa bí oyin. ṣorí ibi tí kọ̀ǹgàn kan mú gbẹ wá kọ̀ǹgàn sí báyìí orin ọkàn báyìí ló fi sèmi lẹ́nu tèmi máa ń kàn sí orin náà ni pé ó ṣe ìgbọ̀n tó lọ ń rẹ̀ láti save life omi ò ní dúpẹ́ lọ́wọ́ ètò tó gbé wọ́n lọ́wọ́ ń lò láti jẹ́ kí n ṣe wà láyé títí dé nìyẹn thank you very much. lára ẹbí olùfẹ́ dúpẹ́ lọ́wọ́ mi. kò sí iye ìgbà tí mo dúpẹ́ lọ́wọ́ èyí tó pọ̀ jù because ìgbé mo ṣe wà láyé títí dé nítorí ipò orin sásìkò náà. ẹ ṣe bẹ́ẹ̀ ni pé mo náà ṣe. <laughs> sórí ìdí wọn sàn èmi ò ká sẹ́sẹ̀ o àṣeyọ̀wò lọ́lọ́run àwọn Yorùbá ní tẹ́lẹ̀ yóò bá ṣe bóyá èmi tó ju bẹ́ẹ̀ lọ bá ṣẹlẹ̀ ìgbà míì ikú tó bá dẹ̀ fẹ́ pààyàn tó bá ṣíyàn lè fi gbà kéèyàn máa dúpẹ́ lọ́wọ́ wọn ìgbà tí mo ṣẹ̀dá amẹ́ríkà mo bí mo ṣe mú ayé tí mo fẹ́ jẹ mo fẹ́ jẹ gbogbo ayé níjẹkújẹ kí n fọmọ́ yẹ̀ wá jẹun kí n tún yẹ owó lọ́wọ́ kí n fi jẹun ni kí n tẹ́lẹ̀ báṣubàṣu bẹ́ẹ̀ tí ò mọ̀ la mi fẹ́ jayé ọlọ́run kàn fi ẹ ṣe sábàbí láti jẹ́ kí n kẹ́kọ̀ọ́ kí n fi gbọ́n kí n lè gbáyé bó ṣe yẹ kí n gbé all the same thank you. So right now, I don't know how you're gonna feel about this. Mo ní suggestions méjì. Alákọ̀ọ́kọ́ ló dẹ̀ máa ṣàtọ́kùn ìkejì. Alákọ̀ọ́kọ́ ni pé I love you. And I Um, if that one is a yes, mo fẹ́ suggest pé o ṣe jẹ́ ká relocate bóyá lọ sí. a quiet state like Colorado. Can I just want to live life one can work at here? That's what i Yeah. I'm engage here even without knowing. Because I yes. yẹn náà báwo lẹ ṣe máa lẹ yọ nínú owó mi òwò ẹ̀yìn yọ owó ẹ̀yìn àtàbúrò yẹn ẹ bọ̀ ṣe rò pé mi tí mo ní kán sanwó sínú àkáǹtì mi ò mọ nǹkan tí mò ń ṣe ah àǹtí tí balance mi bá wá dín ah tó bá dín àǹtí wọn á dẹ́ ẹ̀mí àtìyín mọ̀ ní Amẹ́ríkà yìí.